الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله إن القرآن الكريم كلام الله بحروفه وأصواته منه سبحانه وتعالى بدا إلى كيفية قولا وأنزله على رسوله صلى الله عليه وسلم وحيا وصدقه المؤمنون على ذلك حقا ووصفه الباري عز وجل في إحدى آياته الكريمات قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم هذا وصف ربنا عز وجل لكتابه الكريم وكيف هو حالنا اليوم بكتاب الله عز وجل نجد المسلمين اليوم أصنافا في تعاملهم وفي علاقتهم مع كتاب الله عز وجل ومنهم من لا يقرأ القرآن إطلاقا ومنهم من يقرأه بلا تدبر ولا تفكر ولا تفهم لمعناه ومنهم من يقرأ من يقرأه قراءة مجودة ولكنه لا يعمل بما يدل عليه القرآن والعياذ بالله عز وجل هذا حالنا وهذا واقعنا ونسأل الله عز وجل أن يصلح الأحوال adúpẹ́ fọlùwọ́ ọba wa àtọ̀rọ̀ àlékún òkè ọlọ́run àtàánú rẹ̀ ọba nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti ogun ẹjẹ́ bá ń tẹ̀lé súnà nẹ́bì náà tí ó fi dijú alìkìyàmà olùwàmẹ́ta kàwa náà kúnnú wọn o. ọ̀rọ̀ olúwọ́ bá wá alukur'an alkarim ọ̀rọ̀ tọ́lọ̀ ń ròyìn wípé kitabun mubin tíra kan ni tó kílíà tí ò ní ìrúdúnú alukur'an الكريم ṣàlàyé gbogbo ntọ́lọ́nfẹ́ látòkè délẹ̀ èyí tó kù tá a gbọ́ yé òfin ra anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé bí ọba yé wọn ntẹ̀mí ọlọ́run wí ni wa ballaga rasulu sallallahu alaihi wa sallam olùwà ni ntòun ní kálukùránì yọ wá yahdi bihi yahdi bihi allahu man ittaba'a ridwanahu subula salam àwọn ojú ọ̀nà ọ̀la ojú ọ̀nà àlàáfíà ojú ọ̀nà oríire ayé àti tọ̀run alukurani ni wọ́n máa tọ́ka yín lọ́lọ́run ó fi máa tọ́ka yín sí i kóde yín nìkan kọ́ wa yukhrijuhum mina dhulumati ila an-nur gbogbo inú àwọn òkùnkùn biribiri tẹ́ ẹ ti wà alukurani yìí náà lọ́lọ́run ó fi yọ yín kó nú òkùn òkùnkùn ẹ bọ́ òkùnkùn ẹ̀sìn àdáhùn táǹpẹ̀ ní bídíà òkùnkùn ọkàn tó dúdú òkùnkùn ìwà tí ò dáa òkùnkùn àìtẹ̀láṣẹ ọlọ́run àìdúró lórí ntọ́lọ́run àtànẹ́bí fẹ́ yukhrijuhum mina dhulumati ila nur alukurani yìí náà lọ́lọ́run ló ń gbé kalẹ̀ kò sí nǹkan míì jẹ́ ọyọ yín kó ná àwọn òkùnkùn wọ̀nyí àyàfà alukurani karim wa yahdi bí ìdílé yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wọ̀yà bíhìm ìlà sọ̀rọ̀ fún mustaqim. kọ̀sọ́nà kan tó tọ́ kọ̀sọ́nà kan tí gbígbé ní lọ bí déyìn ó ti là àyàfi dálkùrá ni bá tọ́ka yẹn sí ọ̀rọ̀ ọlọ́run lélẹ̀ yahdi bi hadha al-Qur'an ila siratin mustaqim ẹ̀rí bọ́lọ̀ ń dirò yẹn ǹjẹ́ gbogbo òròyìn yìí wá ń ṣiṣẹ́ lára tiwa lónìí ìbéèrè pàtàkì nu bó la wá di lónìí pẹ̀lú ntọ́lọ̀ ròyìn iṣẹ́ báńtà báńtà tọ́lọ̀ ní kálukura ni wọ́n wá ṣe lára èmi àtiwọ̀ yìí ǹjẹ́ ń rí i ṣe bí ọba rí i ṣe ká wa ọlọ́run ò ní sọ̀rọ̀ kọ́ mọ́ rí bẹ́ẹ̀ kí ló fà á kálukura ni ọ̀yọ́ wá kó nú òkun kí ló fà á sálùkùránì ọ̀tọ́ wa sójú ọ̀nà àlìjẹ́nà tó jẹ́ yọ kan ọ̀nà àlìjẹ́nà ọ̀pọ̀ ànábì sàlàyé rẹ̀ bẹ́ẹ̀ sọ̀lọ̀ sọ̀lọ̀ tàbí pérú tàbí pégbá lónìí látàrí ipa abẹ́ sin lọ́hùn náà àmọ́ lọ ní sẹ́tà kùránì òsè ni o èyí ṣe tí ò ṣe lára tiẹ̀ èyí ṣe tí ò lára tèmi ìbéèrè tí kẹ́ńkálukú owó bí rẹ̀ sìnsìn àlè nù bó o lábára wa lónìí àwọn ẹlòmíì bá ti wí fúnra wa ń jẹjọ wọn ò mọ nǹkan kan pa alukurani ju pé ẹ̀sàjà gbádùn ẹ̀ nígbà tá à ń gbórin sí ya afẹ́ ṣe nìkáwù lónìí ẹ̀dáfẹ́ bá wa kurani tí wọ́n pilé ọ̀tán ẹlòmíì jẹ́ gbìyànjú ńkà àmọ́ bá ti bàjẹ́ náà ní ńkà wọ́n kìlọ̀ fún tí tí tí ọ̀gbọ́ bá a ti bá àwọn àgbàlagbà tí wọ́n ń kénu ó sì bá àwọn àgbàlagbà tí wọ́n mú kọ́ gbóná àtẹ àkàrà òun jẹ tí àti búrẹ́dì wọ́n bá àwọn àgbàlagbà tí wọ́n ń gun kẹ̀kẹ́ rálì funfun òun ń gun mọ́tò kọ́dà ń gun pléènì wọ́n bá àwọn àgbàlagbà tí wọ́n ń sùn lórí ẹní òun ń sùn orí mẹ́tírẹ́sì ń yàrá tiẹ̀ èyí wọn ò tí ì tapọ̀ àwọn àgbàlagbà àmọ́ bọ́ bá di pé báyìí kọ́lọ̀ ní báyìí kọ́lọ̀ ń sọ Al-Kùránì kalẹ̀ gà á láti máa kẹ́ ẹlòmíì tẹ̀ wá máa ké àmọ́ kọ́ tiẹ̀ wá ronú sí kí Al-Kùránì wí kásá dùn òun òun lẹ́lòmíì kún dùn bí n bá ń tànkàrà kí wáyìí ọ̀gbọ́n tí Al-Kùránì wí bẹ́ẹ̀ lé iṣẹ́ tọ́lọ̀ ńlá alukóra ni ó ṣe lára wa yìí yọ wàrà yìí ṣe ntẹ̀yìn ọ̀gbọ́ yìí àbí jẹ́ ọ̀fọ́ kàn sí kẹrin èèyàn ní kí alukóra ni tọkàn rẹ̀ ò sí mbẹ́. níjẹ̀jọ́ bí mo ti wí nì mo mẹ́nu bà pé nú àwọn ọ̀nà tọ́lọ̀ máa fi wo ẹ̀mí sàn ẹ̀mí tọ́rẹ̀ bàbá gbàgbé òun ní kíni alukóra ni kẹrí ara ní kóra ni ó wá sẹ́nu. gbogbo òkùnkùn ọkàn náà kùránì ọ̀fọ̀ ma. bá a ti wá kéje màdánjọ́ náà ọlọ́nkọ́ mẹ́ta náà lẹ́sẹ̀ dáadáa nínú ẹ̀yìn jẹ̀mọ́ náà ni ẹni pè mí ó kí mi wá sọ ẹ̀dùn ọkàn rẹ̀ ó ní ntí àwọn gbọ́ lónìí yìí púrọ́fù ẹni yìí ọ̀mọ̀wé ni ọ̀jọ̀gbọ́n ni lẹ́kítọ́rà ni ní yunifásitì ó ní pírọ́fẹ̀ mẹ́jẹ ń tàn yín ọ̀pọ̀lọpọ̀ àwa tẹ̀ ń rí ní yunifásitì yìí náà tá a jọ mọ̀wé tá a jọ jọ̀gbọ́n ẹlòmíì ọmọ Kùránì kà ó ọlẹ́lòmíì sí màákà ntẹ́ ní kéèyàn ọmọ gbàgbọ́ yẹn tí Kùránì ń wí yìí Kùránì ṣe pé mo kàn ń gbádùn ẹ mẹ́sẹ̀gì ní látọ̀dọ̀ Ọlọ́run ọlọ́run kọ lẹ́tà sí wa ni àbí ká ta àbí ká máa ti ń wí ẹni yìí ní kánrin iná ọ̀jọ̀gbọ́n iná ọ̀mọ̀wé tí ń jẹ́ mùsùlùmí ní ọmọ dáàlù kọ́ra ni òun láti àwọn agbẹnijẹ́ ọ̀jọ̀gbọ́n lágbẹnijẹ́ ọ̀mọ̀wé inna lillahi wa inna ilayhi raji'un. lóró nídìí tí mo fi ní continuation ọ̀rọ̀ alukurani ní kútúbà tòmí ọ̀jẹ́ that very day níjẹ̀jọ́ yìí náà níbi ọwọ́ ọ̀rọ̀ lẹ́ lẹ́yìn tẹ́ni yìí sọ díẹ̀ tó lọ wọ́n sọ fáwọn náà pé tọ́ ìtẹ́yìn náà bá ṣe ìtawà náà bá ṣe àwa náà ronú sí i torí bí ọ̀rọ̀ súnyàn nílẹ̀ Yorùbá ni pé a máa pòwe òwe wa gán tapò wa òwe Yorùbá ni àìdàgbà máa ṣàwó ẹ̀yin ẹ gbé programu kalẹ̀ nísìnyí pé káwọn àgbàlagbà tí ọmọ kùránì kọ wá kà mélòó lẹ́rìí jọyọ̀ ẹnìkan sọ fún mi jọ ní pé bó jẹ́lẹ̀ haúsá ni kọ́dà ẹ̀rí kọmíṣánná kọ́dà ẹ̀rí gbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ àbújá lónìí orí pamphlet tó fa kùránì lọ́wọ́ wá mọ́sálásí ńgbọ̀ bá kílòsì ọ̀mọ́ kò sí ní tan rẹ̀ àwa máa dàgbà mọ́sàwó nílẹ̀ yorùbá èmi ni wọ́n á tún lọ jòkó sí mọ́ ma m wípé ní náà mo nítọ́ ẹ̀yin gbìyànjú nítawà náà bá lè gbìyànjú ọlọ́wọ́n jẹ gbogbo ọjọ́ sórí rẹ ni bí ọkọ bọ ọkọ kò ni kẹ́ni ó ti má díẹ̀ kó wọn má má díẹ̀ má bàbá rẹ ní ti ń sojú kòkòrò pé ní tẹ́ papọ̀ sórí rẹ ni mo ní kádàrá ọlọ́run ni àwọ̀ àwọ̀ mùsùlùmí ọgbà pé nǹkan kan máa já sí bẹ́ẹ̀ o ọlọ́run tó bẹ́ẹ̀ ni o. lọ́jọ́ òun mo wà lórí pílátífọ̀mù gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ they are professors lórí whatsapp tẹ́ ẹ̀ ń sẹ́ndì kí bẹ́ẹ̀ ti ń ṣe òun náà ni whatsapp tó da gbogbo àwùjọ mùsùlùmí rú àti facebook tó bà gbogbo ọmọ ẹ̀yà mùsùlùmí jẹ́ táwọn tó ipá wọn tó ìnvẹ́ǹtì ẹ̀ àwọn èlò bẹ́ẹ̀ ẹ lọ béèrè níjọ́ wo làwọn jọ́ọ̀jì ń gbé ọ̀rọ̀ ara wọn lórí Facebook lọ́ọ́ fọ́sọ ara wọn lórí Facebook ẹlòmíì ọba bu ìmáàmù rẹ̀ orí WhatsApp mi yọba ta kàáfà rẹ̀ orí Facebook mi ẹjẹ́ abẹ́rù ọlọ́njàmá gbogbo ńkálukú ní oṣèṣì rosẹ̀ rẹ̀ wàláhìláàbí kí ni mo rí ń jọ yìí kọ́dà ẹni ó sẹ́ndì ẹ̀ vice chancellor ni àmọ́ ẹni dákọ̀ yunifásitì ibi tí ọ ṣe ọba sẹ́ndì kankan tó tún jọ ń ń wí náà pé oníròyìn kan lòun lọ intaviu bàbá kan lọ́yọ̀ọ́ bàbá òun ti kú níta lè dákọ̀ ẹ̀ ọjẹ́ mínísítà rí nàìjíríà yìí àgbà mínísítà pẹ̀lú general and minister of justice a senior advocate of Nigeria Chief Richard Akinjide ọmọ Ìbàdàn òun ròyìn yìí lòun ní ẹ̀ńkáńtà pẹ̀lú òun náà ló pè òun ọmọ pé mùsùlùmí lò òun ní kólọ́ọ̀mù tó ń máa kọ lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ipa ìta àti máa kà ọlọ́wọ́ invite oúnjẹ kan pé kó wọn wálé kó wọn wá bá òun lé nígbà tó ó dé òun rí ó ti gé gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ tó máa kọ́ ó ti gé kalẹ̀ tó ti ga bàbá yìí bí Richard ní àwọn olóhùn ò lè ṣe kó wọn bá kà lọ́sẹ̀ gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ òun á láwọn ìbéèrè kan lòun torí ẹ̀ pè ọ́ ní kúkúrú ọlọ́bẹ̀rẹ̀ sí bìun ń bẹ̀rẹ̀ sí bìun ń bẹ̀rẹ̀ sí bìun àwọn parí ìtijọ́ náà ó tún ní àwọn mújọ́ míì àwọn tún lọ ibi tí ń lọ ni pé ó nígbà tí àwọn parí discussion ju ẹlẹ́ẹ̀kejì yìí kí ni ti Brigadier Akínjídé wí ó ní ẹ̀jẹ̀ ń kó tẹ̀ ó ní. Where were people like you when we were rigmaroling about our faith? I was born a Muslim. I was given a name, Rashid, and it's a Muslim name. Fún rẹ̀ ní gbígbẹ́nu ìwé ọ̀nà bá bẹ́ẹ̀ lọ kà á. Ó ní ń bo nírú yìí wà nígbà táwọn ń sọnù, táwọn ń rìn kí, táwọn ń táwọn kó omi wọn bí àwọn sí Rashidi ló kọ tí wọ́n sọ òun jọ tí wọ́n bí òun òun di Richard níbo ni irú yín yìí wà ó ní nítorí tó lé àwọn kó ń di ẹ̀sìn yìí ibi tí ń lọ nù jàmá ńgbà bá gbé tó wọn ọmọ tó máa rẹ̀ léwọn lọ́wọ́ pé gbogbo oúnjẹ ọmọ ṣẹ̀ṣẹ̀ ń fún un ni wọ́n á wò dá lágbára lélẹ́ ìkẹ́ wọn ọ̀pọ̀ ti ń wí àwọn ò sì ní opportunity káwọn oríru yìí dẹ́yìn kàwé tẹ́ lè ṣàlàyé fáwọn pé a ah, bẹ́ẹ̀ bá gbọ́ lárúbáwá àwa gbọ́ ìtọ́lọ̀ ń wí nì. sẹ́rìkọ́rọ̀ kí bẹ́ẹ̀ kí n tó lé tọ́sọ Richard Rasidi di kíni ọlọ́run lọ́wọ́ amáyé Rasidi tó di Richard báwọ̀ mu gbogbo ẹ̀yin Rasidi tẹ kù náà ẹ má di Richard là ń ké o tòrọ́pọ̀lọpọ̀ ẹ̀ẹ́kàn máa ẹ̀yin náà máa fight ẹ̀ máa fight ẹ̀ within yourselves wípé ntí ẹ̀sìn tí ń gbọ́ yé ntí mo ti lè pè é lẹ́sìn mi kò ní bá làákà rẹ̀ mú lóòótọ́ ọlọ́run lọ́kàn sàánù rẹ̀ ni òjé wo ti fo fẹ́ǹsì ní ẹjí máa wí. ọ̀pọ̀lọpọ̀ ntí máa wọ̀ yẹn fo fẹ́ǹsì kó nu ìsìláàmù wọ́n rí i bí àdìtú bí ọ̀fọ̀ ọlọ́run ò sì sọ kùránì kalẹ̀ kò sọ kùránì kalẹ̀ lọ́fọ̀ kò sọ kùránì kalẹ̀ ládìtú ọ̀sọ̀ kalẹ̀ ká kà á ká gbọ́ yé ká máa ń tí ń wí káwá lò ọlọ́mọṣà ti rọrùn fún wa aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimin fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أبقفوا الوباوة ترى عليكم في علم وأتانور كما بان نبوة محمد صلى الله عليه وسلم أتوبا ورالي النبي أتوبا صحابي النبي أتوبا جمعا تلين على النبي نا شوف لجوى القيامة وما يوانا كن واو آمين جماعة مسلمين challenge ńláńlá ni o kó nínú òkùnkùn ní kùn kó nínú ọmọ manuel ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ fọ́ọ̀lù sí orun tí bàbá yìí náà fọ́ọ̀lù sí ibi a ti bí bóyá lọ́lọ́run fi sọ̀hún bóyá àwọn àti wá gbọ́ lẹ́lòmíì kan fi ń kírun kò mọ kò mọ válù rùn ni ni wọ́n kàn fi ń kọ́lọ̀ ń wí nǹkan gbà pé ńgbà wọ́n bí wá bẹ́ẹ̀ irú ẹ̀sìn ń kọ́lọ̀ ń fẹ́ o irú alukurani tọ́lọ̀ ń sọ kalẹ̀ kọ́ wọn o òun ni mo fi sọ fún yín bọ́lọ̀ ti ròyìn alukurani iṣẹ́ tó ní ọwọ́ àṣẹ nù. يخرجهم من الظلمات إلى النور يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم قسني تي اوgbele yo si se lare àbí ko gbon tọlọ́hun wí ai gbon tọlọ́hun wí muslimi òun lè fi hand over la kai sorry for using that language ọ̀pọ̀lọpọ̀ hand over ọpọlọ rẹ̀ láwọn jẹ́ ó máa dá síbí yóò máa dà sọ̀hún olóko àfa ẹ̀rí tí wọ́n tú kùránì fún yín pé fáńbẹ́nú ẹ̀ ẹ̀rí tí wọ́n sọ fún yín pé kùránì náà ní léèyàn bá jẹ́ jẹ́ èèyàn kò lè jẹ́ èèyàn wáì kí ni bàríà wọ mùsùlùmí tó lè gbé alukùránì kí a ọlọ́run bá mi sọ̀rọ̀ ọlọ́run sì ṣe lónìí bẹ́ẹ̀ mi ti máa wí báwọn bàbá irú akíndídé yìí bá ní ẹ̀skúùsì generation àtẹ́mi ń wò yóò ní ẹ̀skúùsì o ẹ̀ ọ́ ní bolẹ̀ yín wá kẹrin èèyàn lọ́wà lónìí tó lè bí kẹrin ọmọ kéwú lọ́wà lónìí èmi máa ń sọ fáwọn èèyàn pé kí ló burú ń bẹ́ẹ̀ ládùúgbò yín ẹ̀wọ́ ọmọ kan tó mọ kùránì ká bẹ́ẹ̀ bá fẹ́ wá mọ́sálásí gẹ́gẹ́ bí ìtìjú ìtìjú tí ò ló tí náà ni o. àìtìjú téèyàn bá máa ń bí ọ̀rọ̀ ọlọ́run o mo sọ fún yín jẹjọ gbogbo àwọn sọ̀hábì ànábì àgbàlagbà àwọn èké wò gbogbo wọn torúkọ anábọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́làm yẹn ni báwọn tí wọ́n àbáwọn tí wọ́n jù lọ àgbààgbà àwọn èké gbogbo àwọn Abubakar ni Umar ni Usman ni fi sàgbà wọn àwárí nu ẹni Abubakar ti ń nu ẹni ó èyí tó dáa jù abalẹ̀ ọ̀gánáìsì ẹ̀ gbogbo mọ́sálásí wa ẹ̀dá wẹ̀ǹtì kọ́dà bó ṣe kóra bó ṣe ìtọ́ mọ̀ bí kírun inna lillahi wa inna ilayhi raji'un ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run kọ́ mọ́sá sànú wa ni qala nabiyyu sallallahu alayhi wa sallam la salata liman lam yaqra bi fatihatil níjọ́ta nẹ́bí ń sọ pé ni tí ò ké fatiha kò nírun fatiha wo ni wí fatiha èyí tó ń kọ́ àwọn èèyàn àbí ìtẹ̀yìn ń ké lónìí kò sí ní tó rújú ń bẹ pé fatiha tá nẹ́bí lẹ́ni tí ọba ké ò nírun òun ni bó ti kọ́ àwọn sọ̀hábé ẹnìkan má fẹ́ kọ́ taná fún ọ pé wo ni kọ́ọ̀kẹ́ lọ́lọ́run fi sọ kùránì kalẹ̀ o bó ti wù nù bàbá wọ ọlọ́run ó lè pé yorùbá ní ọjà ànábì ọlọ́run kò wú bẹ́ẹ̀ ni. ẹ dákun ẹ jẹ́ àtàparadà ẹ wà láwọn àwùjọ míì lónìí àwọn ọ̀mọ̀wé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó mọ kùránì ké ṣètọ́ ni ó tún dààmú wa débi pé ẹja tí fàájì àtàwọn àgbàlagbà ẹ bá máa rẹ́ni tó mọ kùránì pé yọmọ wá pé bẹ́ẹ̀rí lè máa ń gàlú bì kálẹ̀ yín. Ah! lọ́mọ tá a sànú wa ẹ̀pà Kùránì ìgbà nẹ́bí jì ẹ̀já ké táwọn àgbàlagbà lónìí ẹlòmíì wá ń ké bẹ́ẹ̀ lórí ìrun náà ànẹ́bí sì ní láàsọ̀ láàtà liman lam yaqra bi fatiha ẹni tí ò ké fàájà ò ní wọn o ànẹ́bí ọ̀gbọ́ wà láàlì náà rí wọn ò ké fún rí kò kọ́ọ̀yàn rí bẹ́ẹ̀ kí la gidi àwọn ọmọ òyìnbó tí wọ́n bí sínú kèfèrí tí wọ́n dàgbà sínú kèfèrí ẹbẹ́ yẹn wò wọ́n lórí sátáláìtì tí wọ́n ń ṣe wá àti tí fájì àdùn lẹ́nu wọn kí ló ṣe àwa ẹ dákun ẹja máa ń tà o àkórí ìmọ̀ràn mi lónìí ni pé kó wọ́n lọ àtẹ̀sí ara ẹ o ibi àkùsí ibi àlùkùránì o bàbá ma ní pé kọ́ sáti ẹ̀ mọ̀ yí ẹ ẹ fátíà àtàsúrà tó ma fi kírun dákun gbìyànjú ẹ ẹ̀rí tó wá dáa jù òun ní gbogbo ń tọ́ bá ń ké kùránì mẹ́sẹ̀gì ní látọ̀dọ̀ ọlọ́run bọ́ ọba ẹnìkan ò pé dandan ọjà àfa wá translation tó gbọ́yé náà máa gbọ́n tọ́lọ́run yí mẹ́jẹ̀ kùránì ọmọ dàbí àdìtú bí ọ̀fọ̀ gbogbo wa la ní róòlù láti plé o ìmáàmù mọ́sálásí ọ̀dọ̀wọ̀ yín àlùfáà láwùjọ ọ̀dọ̀wọ̀ yín ẹ̀yin náà tí wọ́n sànú ẹ̀yin náà rẹ́dí pé ẹ show interest pé ẹ gbọ́ èmi ò mọ kíní yìí o ẹ kọ́ wa. ẹbí wọn organize workshop fún yín pé ẹ wá kọ́ nǹkan báyìí at sixty at seventy ẹ bẹ́ẹ̀ lọ ẹ̀ róòlù workshop àlìkìyàmọ̀ lélẹ́yìí. ẹ̀dá kan ẹja sànú orí ara wa kó tó bọ̀ o ẹ wòye sí ní tírú bàbá yìí wí pé kí ló sọ òun di Richard kò sí nígbà tó wọn ò gbọ́ ohun tí ẹ̀sìn tí wọ́n pè táwọn bàbá àti màmá òun pè lẹ́sìn òun yìí pé wọ́n sàn ń kíni kan bí bàbá yẹn ń pọ̀fọ̀ lẹ́nu wàláyé ọlọ́run sọ kùránì kalẹ̀ bẹ́ẹ̀ mo ní gbogbo wa la ní rólù láti plé bí tàwa àgbàlagbà bá ti fẹ́ bọ́ ọlọ́run níjọ́ bọ́ kò bọ́ náà láti fi tàwọn sọ̀hábẹ́ júwe ni ẹ má tún jẹ́ ọ bọ́ fáwọn ọmọ wa o ọ̀pọ̀lọpọ̀ lónìí náà àmójútó kéwà àwọn ọmọ ilé kéwù nìkan lèmi máa gbọ́ tí yorùbá máa pé kọrí ilé kéwù wọn yẹ kọrí ilé ìwé ìyẹn nípa ọmọ tí òjá gbádùn nìkan là á lé pé kọrí ilé kéwù àfa àfa ẹ wá kí àwọn ọmọ yìí wọn já gbádùn ẹjá bẹ̀rù ọlọ́run o màpójúṣe rẹ ni táwọn ọmọ rẹ láti kékeré káwọn ọgbà alukurani kọ́dà kí wọ́n gbọ́ gbogbo bí ọlọ́mọba yọ̀ǹda gbẹ jù lọ ni ó ṣe kéwù ni ó ṣe ìwé ni ẹ̀dàgbọ̀n ẹja gbìyànjú rẹ̀ inú róòlù ẹ̀yìn òbí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ni àwọn ọmọdé ni kí ni ń tú wọn ká kọ́dà bí wọn ní ẹ̀ma wọn naira ní àmì lówó tẹ́ẹ̀bì lọ san fifty thousand tẹ́ẹ̀sán thirty tẹ́ẹ̀sán ten ní private schools. èjò fún alikiyama ti yín àti tọmọ ṣe common five hundred three hundred ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ san lówó lékè wàhálà fa àwọn pọ̀ nígbà bá yàrá fa náà bá gbéǹde fún wọn pé tọ̀ kó wọ́n bá tiẹ̀ lọ òun náà jẹun àmọ́ o àmọ́ o à ń kìlọ̀ fẹ́yìn àlùfáà náà o. ọlọ́ni ẹ máa wo ẹ máa wo àwọn èèyàn o ẹ máa wo ń bẹ ń bi kéèyàn ọkọ yàn lálùkùránì karim ẹ máa jẹ́ àwọn èèyàn ó tì í débi tí ọ̀dá àwa náà gbọ́dọ̀ kùránì pé ebi báyìí fún ẹ̀mú báyìí náà wá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn gbàtà níwọ̀n bá tí ó tó wá jẹun káwa máa retí wa ta kùránì náà ọlọ́run ó dáadáa ẹ kìlọ̀ fúnra yín náà ìgbésẹ̀ tẹ́lómi náà máa gbé nu yín gbé pé ní àwa náà a gbọ́dọ̀ gbáyé báyìí a gbọ́dọ̀ ṣeyé báyìí kọ̀ tọ́sẹ̀yìn bọ́ba tọ́sẹ̀yìn tọ́kàwé torí pé méjì ń dín ẹ gbàtọ́ lọ́hùn ẹ sì gbà tí ó tó yín gbogbo wa la ní róòlù bí mo ti wí gbogbo ẹ̀yin náà tí àti kí ló le ládùúgbò kọ̀ọ̀kan nílùú tèmi gbé ní Saudi bẹ́ẹ̀ bá gbọ́ pé wọ́n mọ kùránì wọ́n há kùránì àṣírí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu kò sí mọ́sálásí ọ̀hún tí ò ní sẹ́nìkan tí ó dìde pé èló làbọ̀ ọmọ gbà kẹrin yín lẹ́lẹ́ sílẹ̀ ẹ̀kọ́ àwọn ọmọjọ́ alfa èló lẹ́mọ gbà a máa fún yín twenty twenty thousand lóṣù bọ́ọ̀ bá lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ máa kọ́ àwọn ọmọ yìí nítorí torí tọ́lọ́run bí wọ́n ti ṣe ń di táwọn ti máa ń tí wọ́n ń ṣe nù o torí pé bẹ́ẹ̀ bá da dátà àwọn òbí wọ̀nyí from experience wọn yẹ fẹ́ sanwó lé kéwò ẹnìkan sọ fún mi lẹ́kọ̀ọ́ pé òbí kan máa ma tẹ̀lé ọmọ rẹ̀ wá lé kéwò ni pé àfa ẹgbọ́n wọn lẹ ní kí wọ́n mú wá tí wọ́n máa sanwó kọ́mọ mi lẹ́sìn ni ẹ̀ máa gbọ́rọ̀ àmọ́ wọ́n máa sanwó kọ́mọ mi lọ já ànámà ẹ̀ sàn kéèyàn yanu bá ń sọ̀rọ̀ pé àti àwọn gbowó léke wọ́n máa ń sanwó kọ́ mọ̀ mí lẹ́sìn mi. bẹ́ẹ̀ nítawọn náà ń wí ni pé bá a ti bá lọ́dọ̀ àwọn àgbàlagbà lọ́dọ̀ àwọn sọ̀hábà kó tó kàn àwọn àgbàlagbà òun ni pàkọ́kọ́ kéwú ọlọ́run àfi bá sòwò ẹnu ààyè pé ní àfa náà jẹun àfa náà ní mọ̀lẹ́bí ó ní tí ó kéta fún òun là yé àfọ́fẹ́ gbowó làbílẹ̀yìn náà ẹ má kọ́ máa ṣe aláìsẹ̀ o ẹ má jẹun ó tì yín torí wọ́n ń tì yín wàláhì èmi náà mọ̀ pé wọ́n ń tì yín ẹnìkan sọ fún mi níjọ́ kan gbà mo kìlọ̀ fún wọn ni kí n wo tí wọ́n ṣe kéèyàn ó pé kéèyàn ọmọ wa kírun fún fún ọgbọ̀n ẹjọ́ kọ́mọ wa ṣe mọ́mú mọ́sálásí òun ó sì wáá parí ọgbọ̀n ẹjọ́ yìí kódò owó mọ́tò tó wọn wà ní wọn ò fi lọ mọ́ láwọn ẹ̀yìn wọn bàjẹ́ ni wọ́n bàjẹ́ ẹ̀mùpẹ́lómi máa bàjẹ́ tí ò mara àwa gbọ́dọ̀ wá torí irú àwọn eléyìí wọn àwọn náà wá ní táwọn ti gbé kalẹ̀ níṣẹ́ ni pé bí wọ́n bá pé kí wọ́n kírun ọjọ́ mẹ́wàá yé báyìí ni ó sẹ́ jọba àmú ẹ̀mẹ́jọ wọn ó tì í débẹ̀ wọ́n tì í àmẹ́mẹ́gbà ẹ̀rí náà dánwò gbogbo ẹni tí ń gbá máìkì mú ti ń ṣe wá sí ẹbẹ̀rù ọlọ́run nítorí àwọn èèyàn mọ̀mọ́ válù alukùránì wọ́n mọ̀mọ́ fíìmà rẹ̀ nípa ẹ̀sìn káàfọ́ ọmọ sọ̀rọ̀ ọlọ́run ọgbọ̀n ṣẹ́jú wákàtí kan àfọ́ olórin wí àfọ́ ọ̀jọ̀gbọ́n sọ èwo ń tọ́ ọlọ́run èwo ń tà nẹ́bí òun ló kún wá sí wa lónìí àfọ́ olórin wí ọ̀kan náà àwọn àfọ́ ọ̀jọ̀gbọ́n sọ wàláyà àléébù ńláńlá ni àbárú ẹ̀ kọ́dà lọ́dọ̀ àwọn àgbàlagbà ńlẹ̀ yìí náà àbárú ẹ̀ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run ṣáájú àwọn sọ̀hábì ànẹ́bí àwọn tó tẹ̀lé wọn àkọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run ò ní Kùránì àtàdísà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam wa fẹ́ fọ̀rọ̀ àfọ́ jọ̀gbọ́n kún ta fẹ́ fọ̀rọ̀ àfọ́ olórin tó dá sọ̀pọ́ọ̀tì ẹ̀ kọ̀ láìfi àmẹ́ka wa sọ̀rọ̀ ọlọ́run di àfọ́ olórin wí àfọ́ jọ̀gbọ́n wí ẹ̀yin náà ń kó báyìí máa jìnnà àwọn èèyàn sálùkùránì kẹrì abẹ́lọ́n subhanahu wa ebi gbogbo wa kù sí ọlọ́mọta àtúnwá ṣe o àmẹ́dá kan já tàparadà ẹ̀mẹ́jẹ̀jì wa náà orí bíi jùlọ àwọn pé àìmọ̀ǹdí kùránì ń wí làwọn fi fo fẹ́ǹsì ọlọ́run oníjẹ́rú ọba wa oníjẹ́ bọ́mọ ọmọ wa àmọ́ rìmúfù crisis yìí ọ̀pọ̀lọpọ̀ ní ń fáìtì crisis yìí nú ààrẹ ọ̀kan lé ṣèkèfèrè ní pọ́nbélé ni kò wà convene pé tó wọn gbọ́n tí tó wọn kàn wọ́n gbọ́n tí ìwọ múra bó ti gbọ́ àwọn tí ọkọ náà là ń wí káwọn náà gbìyànjú yìí gbogbo ọlọ́mọdàjà sórí rẹ o láyé àti lálùkìyàmà. اللهم انصر من نصر هذا الدين واقبل اللهم من خذل الإسلام والمسلمين اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على أعدائك أعدائهم أعداء الدين اللهم اغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك bá àti ìsàdúrà fún gbogbo òkú mùsùlùmí náà nù ní gbogbo ọjọ́ mẹ́jẹ̀ẹ̀jọ ọlọmọsà àforíjì gbogbo àwọn òkú mùsùlùmí pàtàkì jùlọ láìpẹ́ yìí ọ̀kan náà àwọn èèyàn pàtàkì púpọ̀ ní nàìjíríà yìí nípa ọ̀rọ̀ ìsìláàmù yìí fadilatu sheikh adam Abdullah idoko tí wọ́n jẹ́ chief imam university of nigeria ní nsukka ọmọ ibo làwọn náà ibo ilẹ̀ ibo yìí náà wọ́n ti ń ṣe tọ́lọ́run látijọ́ wọ́n ti ń ṣe jọ́ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá gbàgbé some years back kọ́dà wọ́n kidnap bàbá yìí wọ́n padà tún dúlẹ̀ ọlọ́run á ní títún ó dé níjẹ̀rin àbí nǹkan ọlọ́mọṣà àbáwá forí jẹ wọn o ọlọ́mọṣà àbáwá kẹ́ wọn gbogbo dáadáa tí wọ́n gbáyé ṣe ọlọ́mọṣà àbáwá yálẹ̀ ní fún wọn. ìbí wọn bá ṣe dé nílẹ̀ ibo ẹni tí ó tún gbé nínú mọ̀lẹ́bí wọn nú ẹlòmíín náà ọlọ́mọṣà àtẹ̀tẹ̀ bá wa yọ ọlọ́mọdé ti sẹ gbogbo ẹsẹ̀ wọn dàrú bàbá yìí nílé kéwú ńbẹ onílé ìwé ńbẹ oní sẹ́ńtà gbogbo ń téèyàn fi ṣe tọ́lọ́run ọlọ́mọdé àgbà lẹ́sìn fún wọn. وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله كساء أحوى فنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيصدر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله سمع الله لمن حمده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 تصلى نارا حامية تصفى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة بسحرها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف فتحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله